ìkírà o ẹ̀lẹ́ńbẹ̀ o mo kí onílé mo kí olóko mo kí àlejò mo kí àwọn ọmọ lúàbí ọmọ tí olúwa bí àwọn ọmọ ìwà pẹ̀lẹ́ tí wọ́n wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lówùúrọ̀ yìí ǹjẹ́ yìí tiẹ̀ mọ ìtumọ̀ ọmọlúàbí? E, ọmọ tí olúwa bí àwọn yorùbá jẹ́ ẹ̀yà tó ṣe iyebíye a jẹ́ ẹni iyì tó ń fi ìwà ṣe agbára orúkọ wa èyí tí àwa ń pera wa tí à ń pera wa ní ọmọlúwàbí ó jẹ́ orúkọ tó ní. Ni ìtumọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ àwa ìkàn sọ̀yàn lórúkọ ní ilẹ̀ Yorùbá àwọn ìtumọ̀ máa ń bá oríṣiríṣi ń tà ń ṣe gbogbo ń tà bá ṣe ìtumọ̀ wà ń di ìdí wà so ẹ ní láti mọ̀ wípé ọmọlúwàbí àbí ọmọ olúwa bí ọmọ tí olúwa bí àwọn Yorùbá ní ìgbàgbọ́ wípé ọmọ olúwa ni wá àwọn ṣe ẹni yẹpẹrẹ ẹni iyì ni wá tó sì túmọ̀ wípé nínú ìwà nínú ìṣe nínú èrò a gbọ́dọ̀ ṣe gbogbo a gbọ́dọ̀ gbìyànjú láti máa hùwà pẹ̀lẹ́ nítorí wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ẹ ire o. ẹ̀ǹlẹ́ o a kú pọ̀pọ̀ sisi ọ̀sẹ̀ mi ò ní gbà yín lákòókò púpọ̀ jù ẹ̀ẹ́n mo fẹ́ sọ ọ̀rọ̀ ìṣítí kan ni nígbà tí àwa wà ń kékeré láyé alálùmọ́lẹ̀ àwọn ọmọ kékeré ò wá péjọ wọn bẹ̀rẹ̀ sí ní kọrin wọn dáwọ́ jọ wọn wá sọ wípé ọba ní ká dáwọ́ jọ ọba ní ká fàágùn ọba ó ní kí a dáwọ́ jọ ọ̀bọ ọba ní ká fàágùn ẹ ó ṣe ní bíi ọ̀rọ̀ òmùgọ̀ ni ọ̀rọ̀ àwọn ọmọ ọwọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ìṣítí ni o èwo lẹ́yìn ó ṣe nú ẹ̀ ṣé àṣẹ ọba lẹ́yìn ó ṣe ni o àbí ọ̀bọ ọba ǹjẹ́ yín tiẹ̀ mọ ìyàtọ̀ tó wà láàrin ọba àti ọ̀bọ ọba ọ̀rọ̀ ṣìtì ni fáwọn ọlọ́gbọ́n ìkírà o. ẹ ǹlẹ́ o àkúdédé wòyí ẹ láyé alálùmọ́lẹ̀ àwọn ọmọ kékeré máa ń ṣe. Se eré kan tí wọ́n ń pè ní bojúbojú bóyá tí ẹ mọ orin náà wọ́n ní bojúbojú o ò olóró ń bọ̀ o ò ẹ para mọ́ o ò àwọn olóyìnbó ń pè ní pikaboo ẹ ṣùgbọ́n bojúbojú làwa mọ̀ sí àwọn ọmọ kékeré ó sàpamọ́ fúnra wọn ó wà mọ́ wára wọn ẹ ẹ bá pàjùdé kó tó mọ ẹnìkan tí ti fara pamọ́ sínú ìyẹ̀wù kí wàá lọ̀rọ̀ sí ti tó wà nínú eléyìí ò ní wípé tá a bá pajú wa dé tá a farapamọ́ tá ò sọ̀rọ̀ síta oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ ó sì yẹ ká mọ̀ ní àkókò tá a wà yìí tí ìwà bàjẹ́ ti wá gbilẹ̀. Uh, ó yẹ ká mọ̀ wípé ó yẹ kójú ó kára mọ́ ó ṣe pàtàkì ọmọ Yorùbá ọmọ olúwàbí ọmọ lúwàbí ẹ jẹ́ ká ronú o ká bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè láyé àtijọ́ ẹnìkan ní bímọ gbogbo gbogbo ìlú ní ìwà àbàjẹ́ ní láti dẹ́kun ó ṣe pàtàkì ká bẹ̀rẹ̀ sí ní béèrè béèrè ọ̀rọ̀ sí tí ìwà náà nù kélédùà elédùmarè ẹlẹ́dàá òṣùmàrè kó ṣàánú fún wa ká má gbélé ayé asán ire o. ẹ o àkúdédé wòyí bóyá yìí tí ẹ mọ orin yìí ó lọ báyìí ó ní wípé ìtẹ́lọ́rùn ni bàbá ìwà àìkú léwe a ò gbọ́dọ̀ mú jù kan lọ. Ebenezer Obey olórin àtijọ́ tí orí wọn pé nígbà tí àwọn orin sì nítumọ̀ ni wọ́n kọ yìí ọ̀rọ̀ ìṣítí nínú orin yìí ni wípé gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti ní ìgbàgbọ́ pé èèyàn gbọ́dọ̀ ní ọ̀kánjúwà ọwọ́ mi ò tó ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á ó níbi tí ń súnni sí o èyí jẹ́ ń tó tó ṣe pàtàkì ní àsìkò yìí tí àwọn ọ̀dọ́ ò fẹ́ ní sùúrù kankan mọ́ olúkálùkù ṣàfẹ́ wa mọ́tò bọ̀gìnì bọ̀gìnì wọ́n fẹ́ kọ́lé alárinrin wọ́n fẹ́ ṣe ń tẹ́gbẹ́ ń ṣe ẹni tó tí ò mọ bí ẹgbẹ́ ti là á sáré àsákù ni o ẹja máa tẹ̀ jẹ́jẹ́ kára máa ní sùúrù òkèlè gbígbẹ tòun tàlàáfíà ó sàn ju ìbùkún tó kún pẹ̀lú wàhálà o ẹjẹ́ á sì rántí wípé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ ká rántí àtúbọ̀tán nítorí wípé kò sí awáyé má lọ́kàn o ẹja máa ká máa tẹlẹ̀ jẹ́jẹ́ àdúrà mi ni pé kí elédùà ẹlẹ́dàá ìdùnnú òṣùmàrè kó ṣàánú wa ká má gbélé ayé asán ire o. ẹ ǹlẹ́ o a kú ojúmọ́ o a kú déédéé wòyí ṣé gbogbo ẹ̀ ń ṣe jọ́mjọ́m ọlọ́run máa ju yín ṣe o elédùnmarè ó máa ju wa ṣe eléyìí ò ní gùn ọ̀rọ̀ ìṣítí yìí ò ní gùn a kàn re elérèfé ni a kàn ń re elérèfé wípé bí rọ́bà lọ fógún ọdún òtítọ́ á bá òtítọ́ yóò lè bá. àwọn Yorùbá nígbàgbọ́ wípé àwọn òpùrọ́ ò ráyé gbé òpùrọ́ ò ráyé gbé bá a sọ àákú bá a sọ àákú ẹjẹ́ a máa tẹ́ sétí àwọn ọ̀dọ́ wípé òtítọ́ ni olú ìwà òtítọ́ ni sọ òótọ́. So òun ò lè pa ọ́ tó bá sì pa ọ́ gbogbo wa là ó padà kú kan ẹ kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ará ire o. ẹ ǹlẹ́ o a kú déédéé wòyí ọ̀rọ̀ ìṣítí òní jẹ mọ́ ọ̀rọ̀ lórí àìnítìjú um, àìnítìjú ní mú ní wùwà àìbìkítà uh, ní mú uh, omidan wọ aṣọ tí ń ṣí àyálẹ̀ tí ń ṣí bàdílẹ̀ àìnítìjú ní mú ènìyàn pinnu láti máa jalè torí tó bá ní tìjú ni yóò yóò ronú kó tó wùwà um, a nílò ìrònú pìwàdà uh, eh, àwọn ọ̀dọ́ wọ́n ní láti ro inú láti pa ìwà wọn dà àìníròònú òun gan-an ní fa àìnítìjú ìtorí wípé èèyàn tó bá nírònú yóò kò ní ṣìwàwò so ẹ jẹ́ ká ronú dáadáa ká sì pa ìwà wa dà ẹ jẹ́ ká mú ìtìjú padà sínú àṣà àti ṣe wa ìyún la ó fi lè lálùyọ láàrin àwọn akẹgbẹ́ wa lórí ilẹ̀ lórí ilẹ̀ alààyè yìí ẹ jẹ́ ká mú ìtìjú padà wá ire o. ẹ ǹlẹ́ o a kú déédéé wòyí. ọ̀rọ̀ ìṣítí òní àwọn Yorùbá ní wípé ẹ ṣọ́ra fún àjègbodò tí ń wẹ́ni kúnra àjègbodò tí ń wẹ́ni kúnra ìkìlọ̀ pàtàkì ni wípé a ní láti ṣọ́ra fún àwọn títí wọ́n ti bàjẹ́ tí wọ́n wá ń wá ẹni tí wọ́n ò bá tiẹ̀ náà jẹ́ ilé ayé tá a wà yìí ẹ̀kẹ́ ẹ̀dẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ni tí wọ́n ti bàjẹ́ tí wọ́n ń wá tẹni tí wọ́n ò bá tiẹ̀ jẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra ká ṣọ́ra gidi gan ni nítorí wípé. Uh, ayé gbẹ̀gẹ́ o ayé gbẹ̀gẹ́ uh, ìkìlọ̀ pàtàkì ni uh, kí ọlọ́run ọba elédùà kó gbà wá lọ́wọ́ àwọn ẹni ibi àwọn títí wọ́n ti bàjẹ́ kí wọ́n má bà tiwa jẹ́ ajẹgbọdọ̀ ń wẹ́ni kúnra ire o. ẹ ǹlẹ́ o a kú dédé ìwòyí àwọn Yorùbá máa ń wí pé tójú tìyẹ́ lalákàn fi ń ṣọ́rí tójú tìyẹ́ ni alákàn fi ń ṣọ́rí nítòótọ́ kò sí ohun tuntun lábẹ́ ọ̀run tá a bá wò ó dáadáa o a ó rí i wípé kò sí tuntun lábẹ́ ọ̀run ṣùgbọ́n lóòrèkóòrè àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tó tó tó tó yẹ kí àwa fúnra wa ká tàdí mọ́yìn ká sì wò dáadáa ká tu wúyẹ́ wẹ́yẹ́wẹ́yẹ́ ká wò ó kí ni ó yẹ ká ṣe ní àkókò yìí ẹ̀yin ará ẹ̀yin ojúlùmọ̀ ẹ̀yin ẹ tẹ́ wà nílé tẹ́ wà lóko ẹ dákun abẹ̀yìn ni ẹ tójú tìyẹ́ làlákàn fi ń ṣọ́rí ẹ jẹ́ ká ṣọ́ra nítorí wípé ẹ lóòótọ́ ayé ń lọ à ń tọ́ kò sóhun tuntun lábẹ́rún ṣùgbọ́n ká ṣọ́ra o ìkìlọ̀ nìyí o ẹ ire o. ǹlẹ́ o a kú déédéé wòyí ṣé gbogbo ẹ̀ ń ṣe jọ́mújọ́mú àwọn Yorùbá máa wí pé kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà wọ́n ní bí kú ilé ò pani tòde ò lè pani ìkìlọ̀ ni. Uh, pàápàá jùlọ ọ̀rọ̀ ìṣítí tó wà nínú òwe Yorùbá yìí ó ní wípé ká máa ṣọ́ra fún àwọn tó ń pera wọn ní ọ̀rẹ́ àbí ará àbí ojúlùmọ̀ ní ọ̀nà oríṣiríṣi ni ibi fi lè gbà wọnú ayé ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ gbà ara alẹ́ ẹni gan ní í ṣe ni àdúrà mi lówùúrọ̀ yìí àti ní àkókò yìí ni pé ọlọ́run ó bá wa ja gbogbo ogun tí ń jà wá ogun lé ogun òde ọlọ́wọ́ bá wa ṣẹ̀rù bà wọ́n ọlọ́wọ́ bá wa dẹ́rù bà wọ́n ọlọ́wọ́ pa wọ́n lẹ́nu mọ́ ogun àwọn tó dúró sí ìkóríta ayé wa tán là ò ní ṣe rere ọlọ́run ó bá wa gba ẹ̀mí lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni kórí láṣẹ ìdùà ire o. ẹ ǹlẹ́ o a kú déédéé wòyí àdúrà fún àwọn tí ọkàn wọn ń pòrúru eh, mo ṣe àdúrà wípé elédùmarè ẹlẹ́dàá òṣùmarè yóò da omi tútù sí ọkàn tí ó gbóná yóò fún yín ní ayọ̀ àti oore ọ̀fẹ́ láti kọjá nínú aginjù ayé yìí ẹ ẹ ní sọnù o Elédùmarè á ràn yín lọ́wọ́ àtẹ̀mí náà ẹ àdúrà fún àwọn ọkàn tí ó ń pòrúurú ìkírà o ire. dédé ìwòyí náà. Eh, Elédùmarè ni baba aláìní bàbá òun ni uh, yeye aláìní yeye òun ni ọlọ́run àwọn opó. Um, àdúrà mi àdúrà mi ni wípé Elédùmarè yóò yóò ràn wá lọ́wọ́ láti ní àròjinlẹ̀ ká lè ní ọkàn ọpẹ́ nítorí pé ẹni bá ronú jinlẹ̀ a mọ̀ pẹ́ dù o àní rìn lọ́jọ́ tí ebi ń pànà ànípàdé eléni ní o ọlọ́run ọba òkè yóò ṣàánú fún wa ẹ àdúrà fún gbogbo ènìyàn ire o. ẹ ǹlẹ́ o àsìkò pọ̀pọ̀ṣìnṣìn ọ̀sẹ̀ ẹ èmi ń tiyín tòótọ́ akéde ìgbàlà ọ̀rọ̀ ìyànjú mi fún olùgbọ́ ọ̀rọ̀ mi ò ní wípé nínú òfì nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà wọ́n ní ohun tí sùúrù bá ṣe tilẹ̀ ní ògbé o. Eh, ọ̀rọ̀ òyànjú mi ni wípé ẹja máa tẹ̀ ẹ́ jẹ́jẹ́ sùúrù sùúrù ó tó wa lọ́wọ́ ẹ ire o. ẹ ǹlẹ́ o a kú dédé wèé àwọn Yorùbá máa wí pé bó pẹ́ bóyá akólòlò yóò pé bàbá bó pẹ́ bóyá akólòlò yóò pé bàbá ẹ ọ̀rọ̀ ìṣítí nínú òwe yìí ó ní wípé ó yẹ ká ní ìfọkànsí ká sì máa taraka lórí àwọn ohun tí a fẹ́ ṣe ẹ nítorí wípé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ni ó ṣẹlẹ̀ tí ó fẹ́ bu omi tútù sí ọkàn wa láti jẹ́ kí ọkàn wa ó pòrúurú ṣùgbọ́n a ní láti máa ní àfọkànsí ẹ bó pẹ́ bóyá akólòlò yóò pè bàbá ire o. aráalé mo kí àlejò mo kí àwọn ọmọ Yorùbá àwọn ọmọlúwàbí tó wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé èmi ni tiyín ní tòótọ́ Olúfẹ́mi Àkànjí akéde ìgbàlà ẹ ọ̀rọ̀ ìyànjú mi sí yín ní àkókò yìí ò ní wípé ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ tó dúró ṣinṣin ìpèníjà oríṣiríṣi yóò wá lóòrèkóòrè ṣùgbọ́n ó yẹ ká ní ìgbàgbọ́ tó dúró ṣinṣin ìwà rere ó ṣe pàtàkì ìwà rere ká máa pa òfin mọ́ ó ṣe pàtàkì ẹ èmi ní tiyín tòótọ́ olúfẹ́mi àkànjí akéde ìgbàlà ire o.